àlàáfíà làwọn ọlọ́run máa dé ìgbìyànjú yín lájú lágbára ọlọ́run. àmín àmín ẹ pọ̀. ẹ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. àmín o àtẹ̀yìn náà àti gbogbo etí tí ń gbọ́ wà lápapọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ̀. ṣe rí èyí tẹ mú wá láàárọ̀ yìí hmm. èmi náà ò tí ì ní ìdí èmi ò dẹ̀ gbọ́ rí. èmi gan gbọ́ rí. o. èmi náà ò gbọ́ rí but the only thing tí mo lè rò bóyá ó ṣẹlẹ̀ ni wípé ṣé kò kí ń ṣe pé àwọn àtìyàwó yẹn ní ìmọ̀lẹ̀. okay bóyá wọ́n jọ ti múlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló hmm. jẹ́ kí nǹkan báyẹn máa ṣẹlẹ̀ àbí kó yẹ pé ìfẹ́ tó wà láàrin wọn ti pọ̀ jù hmm. nǹkan tó lè jẹ́ kókó tó lè fà náà ni ìmúlẹ̀ kó báyìí pé wọ́n ti jọ múlẹ̀ níbì kan. yẹyẹ múlẹ́rọ hmm. ẹ mọ̀ pé àmọ́ wò nù sinimá mi ò mọ̀ bóyá rẹ̀ lè ṣẹlẹ̀ lójú ayé lóòótọ́ wọ́n máa ń múlẹ̀ láì mọ̀ mi ò wá lè sọ rúùmù lẹ̀ yẹn o ṣùgbọ́n mo mọ̀ pé tó bá yẹ pé lóòótọ́ àti lódodo wọ́n bá múlẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sọ fún wa yìnyín rò pé nǹkan kan ní í ṣe pẹ̀lú múlẹ̀ láàrin wọn. àfi bó bá jẹ́ pé wọ́n múlẹ̀ tí wọ́n mọ̀ ọ́. nǹkan tó mi lè sọ fún wọn pé wọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa tọ kọ́ńtà láti wá ìránṣẹ́ ọlọ́run tó lè ṣe deliverance fún wọn. Ah, ah. tó bá yẹ pé kìrìsìtẹ́nì ni wọ́n. Ah. wọ́n ní di deliverance gidi ni o deliverance gidi ni o kì í ṣe pé báwọn àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa máa tọ̀ wọ́n jẹ tó máa gbowó lọ́wọ́ wọn o hmm. àwọn ìránṣẹ́ ọlọ́run tí kò bá òkùnkùn dà papọ̀ hmm. pé wọ́n mọ̀ wípé ọlọ́run rírì ń lò wọ́n tí wọ́n mọ̀ ní o tí wọ́n mọ̀ wípé ọlọ́run rírì ń lò wọ́n ṣe pé náà ọlọ́run ti pọ̀ orí báwọn. ṣé tó lẹ́mí ọlọ́run tó sì rán. ṣé ẹ mọ̀ pé ńgbà míì ẹlòmíà máa wò pé iṣẹ́ àpọ̀ oníkálukú ló ní ìránṣẹ́ ọlọ́run tiẹ̀ tọ́lọ́run yàn mọ́ pé hmm. yóò bá sí ipò èèyàn lè má ti débi tí tọ́lọ́n ti fẹ́ tú èèyàn sílẹ̀ hmm. ṣé ẹ understand nǹkan tí mò ń sọ hmm. ogun mi máa ń wà ní ayé èèyàn tó yẹ pé for ten twenty years pé after ó dẹ̀ máa máa lọ káàkiri lóyún yọ̀kan náà ló dẹ̀ máa ṣẹ́ iṣẹ́ kan ló máa ṣe ọ ṣé mo pé ẹni tó nǹkan téèyàn ti ń gbàdúrà sí gbàdúrà sí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara a lè máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run pé hmm. pé a lè máa pray sí ẹ̀jẹ̀ máa pray sí ọlọ́run dẹ̀ nígbà dá fi ọ̀tá fi tọrọ ẹ̀ hmm. àwọn adéyẹ kò lè jókòó njọ́kọ̀ kákọ̀ pray kọ́lọ̀ dẹ̀ gbọ́ àdúrà wa ìníyẹ́lì hmm. kíkiri yẹn dẹ̀ lọ mo máa ń bìlíìfù pé ọlọ́run ní ìgbà àtàkókò fún gbogbo nǹkan ayé èèyàn ṣùgbọ́n ti tiẹ̀ yìí is not natural kò kí ń ṣe nǹkan tó yẹ pé ó ó natural ǹgbà tó ní pé kí wọ́n tọ òbí ìyàwó wọn lọ àwọn òbí ìyàwó mm-hmm. wọn lọ ṣé mo pa àwọn ọmọ míì ó máa ń ní bí wọ́n ṣe bí wọn mm. ó máa ń ní májẹ̀mú táwọn òbí mi ìwọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n lè wọ́n lè wọ́n lè tàn wọ́n lẹ̀ sí mm. nǹkan tó ń mm. ṣẹlẹ̀ kó tún lọ open up fáwọn pẹ́rẹ́ǹtì ìyàwó ẹ̀ nǹkan tó ń pass through ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ mà ẹ mọ̀ pé nǹkan kan wá sọ́kàn tèmi gan máa ń wò pé ṣó lè ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tí nǹkan èèyàn bá sọnù èèyàn máa wá kátikàti ni kò síbi hmm. téèyàn ò ní wá sí ń èmi wò pé àbí èèyàn kan nú àwọn mọ̀lẹ́bí ìyàwó ló wò pé ọkọ rẹ̀ lọ́wọ́ nù ikú rẹ̀ ni a bá dá ọgbọ́n kan sí i pé kàn fi dà láàmú díẹ̀ òun náà ni mo ṣe sọ pé kó àwọn ó possible káwọn yẹn mọ bí wọ́n ṣe bí ọmọ wọn hmm. ó possible káwọn yẹn mọ nǹkan tí wọ́n ṣe irú hmm. nǹkan bẹ́ẹ̀ yẹn fi ń ṣẹlẹ̀ sọ́kùnrin yẹn wọ́n lè wò pé kí wọ́n wá wò ṣe láàánú wọ́n lè wò pé bóyá ó lọ́wọ́ nínú ikú ìyàwó ẹ̀ hmm. bóyá tàbí bóyá búburú yìí kan díẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kó má wò pé ó lu ọmọ àwọn náà ṣe ń dà láàmú ṣùgbọ́n kó tíra láti rí àwọn fámìlì ìyàwó kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà torí mo mọ̀ wípé kò sí nǹkan láyé yìí tí ipá àdúrà ò ká hmm. kó lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ìyàwó kó dẹ̀ kó fàdúrà ọlọ́run á já sọ̀rọ̀ yẹn ìmọ̀ràn ti tèmi nìyẹn o ẹ ṣe gan ni adúpẹ́ èyí múlẹ́rọ́ kò ní sú yín kò ní rẹ̀ yín o ilé tiyín náà ò ní dàrú lágbára ọlọ́run ẹ ló ẹ̀ máa káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sọ. ẹ lẹ́sà orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. orúkọ tèmi ní káàdì láti ibi ajé ìjẹ̀bú ọ̀tà side. àgbẹ̀yìn sà. òwe kémi fẹ́ sọ sí nígbà ni pé àkọ́kọ́ wọ́n ti lè ṣe ìmùlẹ̀ nígbà ìbẹ̀rẹ̀ pé ìfẹ́ ẹ̀ ń jóná tí oníkálukú ọgbọ́n kan ti gbà pé ah, ènìyàn báyìí ni wọ́n ṣe. a ní kejì dẹ̀rẹ̀ kí ọlọ́run kó ṣàánú torí ìgbà tí ọkùnrin yẹn tó ti jíṣẹ́ fún un pé kó má ṣe kó má ṣe aláriwo hmm. torí ètò obìnrin pọ̀ ju hmm. tọkùnrin lọ. Hmm. kan tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí kan fẹ́ ṣe ṣíṣe ó bọ́ ó máa ń mú obìnrin lára ju ọkùnrin lọ. ìgbà ẹ ló yẹ kí ọkùnrin ti mọ ọgbọ́n tó máa fi bẹ́ẹ̀ ti ìyàwó ẹ̀ nígbà eléyìí ń tọ́ra ẹ̀wẹ̀ pé lè ń sọ̀rọ̀ pé kágbà rẹ̀ wọ́n ti sọ báyìí òjíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ ó máa ní kọ̀tọ́ lóòótọ́. bóyá ká ní wọn ò ṣèyàwó yẹn láláriwo gan-an bóyá yín tó ṣẹlẹ̀ yẹn bóyá ìbá ti ṣẹlẹ̀. ìbá má ṣẹlẹ̀ hmm. torí obìnrin yẹn wù pé pẹ̀lú owó táwọn ti sọ àwọn olè rówó yẹn gbà ó bẹ́tà káwọn gbà yẹn káwọn jẹ kí ní nǹkan táwọn jẹ́ sọ yìí bẹ̀rẹ̀ èṣù lágbára kò ní ìgbàlà. kò ní kò ní àmọ̀ràn tèmi ni pé tó bá lọ sọ́dọ̀ àwọn fámìlì ìyàwó lọ sọ pé báyìí báyìí ló rí àwọn ìyàwó gan wọ́n lè wò pé ó mọ̀ pa ikú ìyàwó ọmọ wọn nítorí mm. ẹ̀ ní ẹ̀mí ọmọ ṣe ń le káàkiri mm, mm, torí ẹ̀ kó wá gbìyànjú láti wá wò orí lọ kó lọ. Hmm. ẹ̀yin dà hello hmm. ojú òpó yẹn ni ètò kí ọlọ́run kó ṣàánú. àmì àmì àmì ẹ̀pọ̀ ẹ̀ ṣe gan ni àdúpẹ́ sá àti fakò mú òkun bẹ̀ yọ ẹ̀ lọ́ ẹ̀ káàárọ̀ o pẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. mandela mandela rèé o. àbá ń sàlọ. sàlọ́ọ̀mù gbogbo jerusalem nǹkan. ẹ wọ̀ ní wa ọ̀rẹ́ káàárọ̀. Hmm, ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí i. ní òun gbé aláàkọ́nà ṣé àwọn ọkùnrin tí gbégbé tẹ̀lé tó kó kúrò ńbẹ àbíkú sọ̀rọ̀ débẹ̀ fún yín. ṣé. ṣé kó kúrò níbi tó ń gbé tẹ́lẹ̀. Ah, ẹ̀ ń gbé wa Mandela ẹ wa àwa gan ò béèrè béèrè débẹ̀ <clears throat> ṣùgbọ́n dá mi lójú pé inú ilé tán ń gbé ibẹ̀ náà náà sì ń gbé débà bó bá jẹ́ pé àwọn náà kọ́lé yẹn ń kọ́. Ah, ilé ọgbọ́n tó àjà pa àkójọ ìkúrò ń bẹ̀ wò ná kó lọ sí kó mi ní adi tó fẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ gan ná. ṣé ibòmíì tẹ́ ń sọ yẹn ṣé bíi kó o ní káfí sàpẹrẹ pé bóyá rú ìlú ìlà wa kó lọ ìlú mi ó túmọ̀ sí pé yóò fi ṣe rẹ̀ lẹ́nu o. àbí kó tà ìlú mi kó tẹ̀ wó bí oṣù kan owó tó fẹ́ tó fẹ́ ṣẹlẹ̀. Mandela ó túmọ̀ sí pé yóò fi ṣe lẹ́nu o. Hmm. tó wá sí àdúgbò kan bóyá ló lè rẹ̀ kó pààrọ̀ àdúgbò ẹ sọ wá túmọ̀ sí wípé àdúgbò gangan ni wọ́n ti ń ṣe àbí àdúgbò yẹn lóbìnrin ń gan sí ní ò tí ì kó mbẹ. àbí bó wà nígbà tí ṣe bẹ wọn sísí. ó kẹ̀ fúra wò náà òun bó ṣe é ká kiri náà nítorí náà pàdé òun ṣe kọ́ ṣe yámọ̀ràn tèmi ìfún rẹ̀ àwa àdúgbò wò náà kọ́ àwọn tó fẹ́ ṣẹlẹ̀ yánu bí ẹni tó wà láàrin àwọn mm, mm. Mandela láti Jerusalem ẹ bá wa kí gbogbo àwọn èèyàn wa lápapọ̀ ẹ lọ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ lẹ́sà o orúkọ mi ni ọlá ìtẹkọlẹ láti Ògùnmákin. tó à ń gbọ́ yín sà. èmi ìbá ní tó bá jẹ́ pé ó ṣeé ṣe kó dé kó wá obìnrin míì kó wá ìyàwó mi ká fi wò ó. Ah, ah, ẹ gbọ́ sáwọ́ ilé ọba ti rẹ́ lómi ọyá ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni. Ah, ẹ máa bẹ́ tó bọ̀ ọ̀dọ̀ àyànjú ẹ̀. mo mọ̀ pé ẹ̀yin ṣẹ̀ darapọ̀ mm. pẹ̀lú wa ni ẹ ló ẹ káàárọ̀ o. ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. a kò jí wọn. ààrẹ ààrẹ amúlùdùn káfàtàrí orí. ààrẹ amúlùdùn ká fàtà gbogbo jamani. orí i love you. i love you too i love you sir. ọrùn ọrùn i admire you. ah o bẹ́tà wọn náà mọ̀ pọ̀ ọjà ló lọ́ọ̀bù mi mandela bò ó eh, ah, kí n ti um, mandela bẹ́ẹ̀ ní sí. ààrẹ ààrẹ ẹ wá ẹ wà nàìjíríà mo fẹ́ lóyìn nù sinimá kan tọrẹ mhm. good acting. èmi gan rẹ́dì kí wàá ló ṣẹlẹ̀ gan pẹ̀lú ọ̀rọ̀ èmi àti Mandela ọ̀rọ̀ rẹ̀ bọ́ wa dá sí ó ti gẹ́ẹ̀tì mi tú ìyàwó mi ó ti gẹ́ẹ̀tì mi tú ọ̀rùn mi ọ̀rọ̀ rẹ̀ bá wa dá sí sà. Ah. ẹ ṣe ha eh, ìwàásù wo la sọ ìwàásù wo la sọ fẹ́ni tẹ́kùn pa yẹn. ìgbà àkọ́kọ́ rè tẹ́ fi ha bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. ó kà mí láyà. Hmm. Hmm ẹjọ ṣé kí wọn sọ pé ẹkùn ló pàyà tèmi jẹ ni hmm. ọ̀rọ̀ yìí ò le gan torí ẹ̀rọ pé tó bá pé nǹkan tí ojú ayé bá lè sọ pé ó yẹ rìn báyìí ẹ rìn báyìí ṣùgbọ́n nǹkan tó ń wá lójú oorun tó ń wá lójú àlá in fact mo ti rò pé máa sọ pé bóyá obìnrin yẹn ti kọ́mọ méjì wá sẹ́nu ọ̀nà máa yẹn bóyá ó ti bóyá ó ti kọ́mọ gan wá. bọ́bá kò wá sọ fún yín kò kó nǹkan kan wá ni. kò kọ́mọ wá ni. ẹ èmi ò kó bẹ́ẹ̀ ṣe ń sọ lọ bẹ́ẹ̀ ṣe ń sọ lọ yẹ pé hmm. ẹ kàn tó wá sọ pé ah, ó kàn jí wájú ijọ́ kan ló kàn bọ́ ọmọ méjì wájú tàbí ọmọ tí mo bí. <laughs> ìyẹn tiẹ̀ tí a ó ti. <laughs> Ah, bóyá fíìmù tírìkì ló fi kó wọn wá. <laughs> ẹ wò ó àdúrà náà ni àdúrà ni báwọn èèyàn ṣe sọ hmm. ẹ jẹ́ kán tẹ̀síwájú. kò sí nǹkan mi lẹ́yìn àdúrà Mandela kí lẹ rí sí kó lọ sọ́dọ̀. Mandela kọ́ àbí kí ah. Mandela ṣe fún eh, ọ. Balógun Olúgbénga kí lẹ rí sí kó lọ sọ́dọ̀ àwọn eh. òbí ìyàwó rẹ̀ ṣe rí ibi tọ́lọ̀ dé dúró yìí ọwọ́ tó bá díẹ̀ bá fi pamọ́ hmm. òní kiri kan ṣe ẹ jẹ́ kó lọ bẹ̀ bí ìyá ròde yamúlérò ṣe gbọ́ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ jẹ́ kó lọ kó lọ ṣàlàyé fáwọn òbí ẹ pé tó mi ò mọ̀ ń papọ̀ ọmọ yín o kò jẹ́ sinmi o kò jẹ́ sùn kò jẹ́ lọ o hmm. nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí tó bá ní nǹkan tó fẹ́ gbélé tí mo lè fi búra mi ì ń pa ẹ̀ o. kí wọ́n mọ̀ bá a rò pé látọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kó ọmọ wọn ti wá ṣe bí o bí orò nídìílé yín tí hmm. ọmọ bá lọ bó ṣe lọ ìbóyá ní nǹkan tó yẹ ká ṣe tá a hmm. ṣe hmm. ẹjọ́ ẹ tọ́ mi sọ́nà bẹ́ẹ̀ ni ẹ tọ́ mi sọ́nà so bóyá wọ́n máa lè tọ́ sọ́nà ẹ mọ̀ gbogbo àwa Yorùbá ìdílé kọ̀ọ̀kan ló ní àṣà kọ̀ọ̀kan tó ń ṣe ìdílé wọn so nǹkan tán lè fi ṣe tán fi lè wẹjú arábìnrin yẹn kúrò lára ọkùnrin yẹn kó lọ bẹ̀ wọ́n kó dọ̀bálẹ̀ kó bẹ̀ wọ́n so ọlọ́run lẹ́dùn àrẹ abáni kò yọ ìmọ̀kó náà múra sádùá ẹ kó múra sádùá kó máa. ibi wọn ti sọ̀rọ̀ tí wọn ò parọ́ ó jẹ́ mọ̀ pé àwọn òbí obìnrin gan hmm. wọ́n lè mọ̀ mọ̀ sí o wọ́n lè mọ̀ mọ̀ sí i. wọ́n lè mọ̀ mọ̀ bóyá tó bá ké gbàjarè tọ̀ wọ́n lọ lóòótọ́ hmm. bóyá wọ́n wá fi ìdí kókó bóyá nǹkan kan ń bẹ oh. onínú ọ̀rọ̀ ìdílé àwọn lóòótọ́ o. bẹ́ẹ̀ ni tó yẹ kó hmm. ṣe tí nígbà tí ẹ̀yìn ìgbà tí àwọn ẹ̀kú ṣe pé ẹ̀kàn ṣe wúrúwúrú lẹ́rìí bọ́ọ̀lù ẹ̀ ń ti ní ẹ hmm. mọ̀ pé lẹ́yìn ẹ̀fà ẹ kìíní kan wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kó lọ bẹ̀ ẹ jẹ́ kó lọ bẹ̀. balógun olúgbẹ̀ngà ẹ ṣeun gan ni sà. náà ní jẹ́ àfojúsùnkún ọmọ ọ̀hún. Hmm. àmín ẹ ṣe àdúgbò. ẹ ṣeun ẹ bá ní kí gbogbo àwọn èèyàn wá ń jẹ ni. ẹ jẹ́ àgbà ìpè ọkàn sí kó tó di wípé a lọ síbi àwọn àtẹ̀jíṣẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó ti ń wọlé síbi ẹ̀lú ẹ̀ mà káàárọ̀. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀ káàárọ̀ máa ń. aláṣàlá pé alẹ́ wa. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. Um, Emmanuel ló ń sọ̀rọ̀ láti láti London. Um, madam madam jp yes, ẹ ẹ káàárọ̀ sir kí àlàáfíà lè wà máa. àlàáfíà ni sà. Um, ilé ìtẹ́gbẹ́ wa láàárọ̀ yìí o hmm. bí ti ọ̀nkú tán wà ní Germany yẹn o o o gé jáàmì bọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe rò number one èmi ìbá ní ṣèbí máa yẹn mọ ibi tí wọ́n sin ìyàwó ẹ̀ sí. ìyẹn dájú. Ah, ok tó bá mọ ibi tí wọ́n sin ìyàwó ẹ̀ sí èmi ìbá ní kó lọ síbẹ̀ tó bá lọ síbi tó ń sin ìyàwó ẹ̀ sí kó lọ ṣàtúnṣe pé wọ́n ní gbogbo nǹkan tó wà láyé ló léjì ó ti kú ni kò tí ì kú ni gbogbo nǹkan tó wà láyé pátápátá ló ní. ló ní ló ní ló ní kí ni ló etí etí etí etí hmm, hmm, hmm. bẹ́ẹ̀ kó padà lọ síbẹ̀ kó dẹ̀ sọ fún obìnrin yẹn níbi sàárì ẹ̀ wípé listen mm-hmm. mi ò mọ ẹnìtì nípa ikú ẹ̀ ìdààmú tó ń fún mi ó mm. pọ̀ ó ti mm. pọ̀ jù mm. tí wàá pé lóòótọ́ lóòótọ́ ni o nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ tí mi ò dẹ̀ fi kankan pamọ́ fún ẹ má dà mí láàmú mọ́ ìdààmú yìí ti pọ̀ jù agbára mi ò gbé ìgbàgbọ́ mi ò gbé tó bá lè lọ tó bá lè sọ bẹ́ẹ̀ níbi sàárè ọmọbìnrin yẹn ó dá mi lójú nítorí pé ó ti ṣẹlẹ̀ sí mi rí ìgbà tí màá mi ṣaláìsí. Hmm. ìgbà tí màá mi ṣàlórí pé mo fẹ́ràn màá mi mo fẹ́ràn ìyá mi gidi hmm. gidi bọ̀ ó wá di wípé gbogbo ìgbà ni mo máa ń rí wọn. Okay mo wá lọ bá wọn mo lọ síbi tá a ṣe wọn ṣe mo sọ wọn bẹ́ẹ̀ ni màmí gbogbo nǹkan tẹ́ fẹ́ láyé ló wà níkàáwọ́ mi ni mo ṣe fún yín hmm. ẹ ń dá mi láàmú hmm. ẹ fi mí lọ́kàn balẹ̀ ẹ ń jẹ́ káyà mi já. Hmm. bẹ́ẹ̀ ṣe wá ṣe yẹn látìgbà náà lẹ́ẹ̀ bá rí mọ̀mọ́ mọ́. mo fi ọlọ́run bàṣẹ lẹ́rìí tí mo bá jẹ máa ń ìsádà kí n kàn rí wọn kán wò mí kán gbàdúrà kán dẹ̀ lọ lójú àlá. bẹ́ẹ̀ ni. ọ̀dà tí àbá sì yín gbọ́ ẹni hmm. gbàgbọ́ pé tárákùnrin ìbá gbé ìgbésẹ̀ láti lọ ojú orí ìyàwó rẹ̀ ẹni gbogbo nǹkan ló létí kó lọ bá a sọ̀rọ̀ nítùbí nùbí ọ̀n hmm. láàmú pọ̀ o hmm. ẹ ṣe gan ni orúkọ yín lẹ́ẹ̀kan sísá Manuel láti London. ọ̀dà ẹ ṣe gan ni àdókòsó. ọ̀dà màá ẹ ṣeun ẹ àwọn èèyàn wa lọ́hùn-ún. wàá gbàgbọ́ ẹ̀rọ ayé ìwọ ló wà ojú rẹ dá ayé pẹ́ gan mi. ìwọ ló wà ojú rẹ torí àkókò wa ẹja gbìyànjú ká lọ síbi àtẹ̀jíṣẹ́ lọ́lọ́kanjọ̀kan pàápàá jùlọ eléyìí tí àwọn èèyàn ń kọ lórí ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ Facebook bí ẹ̀yin náà bá ẹ bá ń gbọ́ wa ń lé tí ẹ sì fẹ́ lórí ọ̀fẹ́ láti darapọ̀ pẹ̀lú wa lórí Facebook ojúpọ̀nà Fresh FM Ìbàdàn òun lè máa tọ̀ wọlé bẹ́ẹ̀ bá ti wọlé sórí Facebook ẹ tẹ̀ ẹ́ sójú rẹ̀ bẹ́ẹ̀ bá ti wọlé síbẹ̀ ẹ mọ̀ wò rí àtọ̀run ẹ̀yin náà sì lè lórí ọ̀fẹ́ láti kọ́mẹ̀ǹtì ká lè láǹfààní láti kà á síta ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ní bẹ́ẹ̀ Adéoyè Káyọ̀dé Michael àwọn ní ẹkú iṣẹ́ o wọ́n ní ìgbéyàwó tí iná kò ní dàrú ẹnìkan sọ̀rọ̀ ń bí ókè okay, torí ọ̀gbẹ́ni nasir ọlátúnjí rájí ẹja ṣàlàyé fún wọn nọ́mbà tí à ń lò lórí ètò yìí wọ́n ń béèrè fún nọ́mbà ni zero eight zero seven seven seven seven ten fifty nine zero eight zero three two three two ten fifty nine fáwọn èèyàn wa tí wọ́n ń bẹ nàìjíríà ojú òpó tilẹ̀ òkèrè ó ní. plus two three four eight zero nine two two two ten fifty nine. ọ̀gbẹ́ni bùnmi adéyẹfà wọ́n ní mandela wọ́n ní wọ́n ti lọ sójú òpó wọ́n ní pẹ̀lú tí wọ́n sọ̀hún wọ́n láwọn náà faramọ́ pé kí arákùnrin yìí kó yí àdúgbò tí ń gbé padà wọ́n ní bó bá change environment bí àṣà àwọn olóyìnbó wọ́n ní kó sì mú àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ ti arábìnrin yìí tó sì wà nínú ilé wọ́n ní kó mú kú òun bẹ́ẹ̀ wọ́n ní pẹ̀lú ìgbìyànjú yẹn o wọ́n ní ọlọ́run ó gbọ́ àdúrà rẹ̀. ẹyin agbájé sàràfà lójú kan ní ti Facebook náà ni ó kí wa o ó ní orí àtọrùn ó kí wa kú iṣẹ́ wa pé à ìmọ̀ràn tó ń fún arákùnrin ni wípé kọ́lmọ́ tiẹ̀ ṣẹ̀mọ́ pẹ̀lú míì kankan pé wọ́n dànwò bí ìyàwó kọ́ lọ ilé àwọn ilé iṣẹ́ ti wọlé ọmọ mi kọ́ lọ tiẹ̀ gbìyànjú ń bẹ̀ náà bóyá yóò lè ṣe nǹkan kan wọlé ọmọ wọlé ọmọ mi wọlé ọmọ ẹ ọmọ mi bí wọ́n ti ní ọmọ wínú. ẹ Akíndélé fèètì láti akínmọ̀rin mi ò fẹ́ gbọ́ rí ẹnu rẹ mo ti gbọ́ ọrùn. kíni bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ ni màá wí. wọ́n ní <laughs> ẹnu rẹ ìwọ náà ti gbọ́ èmi náà gbọ́ lẹ́nu rẹ. wọ́n ní ẹ̀ka àárọ̀ òtí àtọ̀rùn wọ́n ní bóyá ìyàwó yẹn wọ́n ní bóyá ń bẹ nínú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ní lójú tàwọn o àti lọ́kàn wọ́n ní ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fún arákùnrin ni pé kó lọ fún ìtúsílẹ̀ ìyún ọ̀gbẹ́ni akíndélé fèètì túndé adégòkè wọ́n ní kí ó lọ bèrè ní ìdílé àwọn ìyàwó yẹn olúwakẹ́mi odùkọ̀yà ògúnbà ogun bá àbí ogun bá wọn ò fà mí lé lórí kò jẹ́ àlè mọ eléyìí tó jẹ́ bẹ́ẹ̀ ẹ bá wa mú jẹ́ nǹkan eléyìí náà wọ́n ní lójú tàwọn náà wọ́n lọ́rọ̀ yìí èso ojú lásán wọ́n ní èmèrè ní lédi yẹn wọ́n lọ́mọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbéyàwó wọ́n lọ́kàn takú wọn lé ni pé sẹ́ẹ̀ àwọn ọ̀sà ṣe ìgbéyàwó yẹn ni wọ́n ní táwọn sọ fún arákùnrin yẹn ni pé kó wá ìránṣẹ́ Ọlọ́run lọ kó bá wọn fi ogun èdìdí tí ń bẹ láàrin àwọn méjèèjì tí wọ́n fi dìyàn papọ̀ wọ́n ní kó bá wọn fi bú mm. kí wọ́n sì ṣe ìtúsílẹ̀ fún kọ́mọ̀ bá ọ̀rọ̀ ayé tiẹ̀ lọ. Ògúnrìndé James Olúṣèyí ó pé ẹ̀mí àrí ló ń dá láàmú ó ní kó lọ sí ojú orí kó lọ sọ̀rọ̀ pẹ̀lú ibojì rẹ̀ ó ló mọ̀ pé yóò dá lóhùn kó sì ya inú ilé yẹn sí mímọ́ ó ní àdúrà rẹ̀ yóò sì gbà torí afẹ́fẹ́ ló ń bá rìn. Bùkọ́lá Ọláwùmí táwọn náà sọ ni pé kí arákùnrin kó wá ìránṣẹ́ Ọlọ́run lọ wọ́n ní bọ́ bá rí wọn pé wọ́n ó bá wọn ṣe àwọn ètò kan tọ́lọ́run fi gbàdúrà rẹ̀ elúdípọ̀ olúwaṣeyẹ àwọn sọ pé láti lè bọ́ nínú tó wà yìí wọ́n ní àfi dandan kọ́ lọ́ọ̀fù obìnrin mi by fire by force wọ́n ní bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ayé rẹ̀ ò ní yí padà o hmm, wọ́n ní obìnrin wọn sì pé kọ́lọ́ rẹ̀ ṣe ìtúsílẹ̀ kọ́rẹ́lé aládùúrà kí wọ́n gbàdúrà fún yóò ti ka ti Bùkọ́lá Ọláwùmí. ẹ ó jọ bí ẹni pé mo ti kà yan Abe Olúṣọlá Peter láti orílẹ̀-èdè Spain wọ́n ní ká jẹ́ kí ọkùnrin yẹn kọ́ pààrọ̀ lé tó ń gbé wọ́n ló ṣe pàtàkì wọ́n ń kí wa láti orílẹ̀-èdè Spain. tó hmm. Aji Aji Murphy olówó gboko olówó gboko wọ́n pé àwọn gbà ń mọ̀ràn o wọ́n ní kó lọ rèé ṣe àwọn àwọn ìfarajì kan wọ́n ní kó sì lọ rèé bá àwọn ẹbí ìyàwó ẹ̀ wọ́n ní wọ́n sọ tí ó ṣe fún un. Hmm. ọlápẹ́jú akínlábí ní táwọn ń béèrè ni pé ǹjẹ́ ó sọ fún àwọn òbí rẹ̀ àtàwọn òbí ìyàwó rẹ̀ nípa iṣẹ́ eléyìí tó jáde kó tó di pé wọ́n ṣègbéyàwó wọn ò sọ o wọn ò sọ àwọn ará àwọn àtìyàwó wọn lọ́jọ́ wà àárín àwọn àtìyàwó wọn lọ́jọ́ wà n rò pé wọ́n sọyún síta. babalọ́lá àdúrà lọ́kàn àdúrà lọ́kàn àdúrà ló kàn wọ́n ní lórí ọ̀rọ̀ rẹ̀ yìí o àdúrà gangan lọ́kàn. Mm, ọlápẹ́jọ́ akínlábí òun ọ̀rọ̀ wọn ìkólẹ̀ rẹ̀ wọ́n ní àfi dandan káwọn òbí kan dá sí báyìí o wọ́n ní láti lè jẹ́ kí ọ̀rọ̀ ayé arákùnrin yẹn kó lójú Suliyat Oyèbíyì wọ́n ní ẹ káàárọ̀ alájà àti dókítọ̀ wọ́n ní kí arákùnrin yẹn kó lọ sí ojú orí ìyàwó rẹ̀ wọ́n ní kó pè níbi tí ó ti gbọ́ kó sì sọ fún kí ó padà lẹ́yìn òun ní táwọn sọ nù. Yẹmí Adéwọlé Adéagbo wọ́n ní ọ̀nà àbáyọ kan ṣoṣo ni kí arákùnrin yẹn kọ́ lọ rèé ṣe ìgbéyàwó kó sì jẹ́ pé ní tí ọ̀fẹ́ gan yóò jẹ́ bí ẹni tó jẹ́ bí àbúrò tàbí bí ẹ̀gbọ́n ẹni tó ti ṣaláìsí yẹn tàbí bí ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ gangan wọ́n ní ìyọ̀n nìkan ní ọjọ́ náà àbáyọ. Ah. ẹ agbájẹ́ sàràfà àwọn ni wọ́n sọ̀rọ̀ wọlé ọmọ mi àbí bẹ́ẹ̀ni. mo ti rí i Ògúntúgà ìpàdé Ọlámojírádé wọ́n ní nínú ìdílé ọkọ gangan ó lè jẹ́ àwọn amòòkùnṣìkà ló sàṣì láti dà á láàmú wọ́n ní ènìyàn lè hmm, wọ́n ṣòro wọ́n burú ìkàlẹ̀ yàn. ọmọ tọ́sọ àìbámi náà ni ó lè mọ̀ jẹ́ arábìnrin tó ti kú yẹn ló ń da ọkọ rẹ̀ láàmú wọ́n ló lè jẹ́ ẹ̀mí èṣù kan ló ń gbé àwòrán arábìnrin yẹn wá wọ́n ní ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà yóò borí ogun. ọmọọba banjọ falóde wọ́n ní ẹ̀ṣẹ̀ àìgbọràn ló ń jìyà rẹ̀ wọ́n ní ìfẹ́ lórúbọ lójú wọ́n ní kí ó lọ sójú olórí rẹ̀ kóun náà kó lọ sọ̀rọ̀ ńbẹ̀ hmm, àtẹ̀jíṣẹ́ tí wọ́n ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ á padà sí ojú òpó ní kọ̀pẹ́kọ̀pẹ́. ìkan tó rè ọmọtọ̀ṣọ́ olúṣọlá wọ́n ní kí arákùnrin kó mú òkà ìgbéyàwó wọn wọ́n ní kó mú lọ sí ojú orí wọ́n ní kó lọ rèé fi bẹ̀ hmm, wọ́n ní kí arábìnrin yẹn kó lè yọkùn lọ́rùn rẹ̀. Hmm. hello. hello. hello ẹ ti wà ń káàárọ̀ o bí àwọn ò bá lò káfẹ́ lómi lórí ọ̀fẹ́. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀ sa orúkọ mi ni olúwọlé abíọ́dún láti jogbin. tọ ọ̀rọ̀ rẹ ẹ bá wa dá sí o. ẹ advice tèmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ síwájú o ní pé tẹ́ bá wo ọ̀rọ̀ tí mr amá sọ láti London. Hmm. because ọmọ mi máa ń jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ yíyà tó sì ti mọ nǹkan tí ó ṣẹlẹ̀ torí lóòótọ́ a máa ń wo fíìmù a máa ń gbọ́ rírí ayé lóríṣiríṣi torí ìbátan nìkan gbààwẹ̀ ilé tó fi takò kò dé Uh, kó máa káwọn sáṣe eh, láàrin ni ó ti ní nǹkan tó ní lérò. tán ni gbàwé àbí tán sọ pé kán máa ṣe ìgbéyàwó lálárin àwọn náà ń yàwẹ̀ fúnra wọn. e ó ti mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Hmm. Hmm. so irú àwọn bẹ́ẹ̀ yẹn ìgbà tó dẹ̀ kú tán ní ìsìn ó sọ ọkọ sínú wọn hmm. òun wà nínú èròpẹ̀. so advice tèmi ni pé gẹ́gẹ́ bí wọ́n kó lọ sójú olórí rẹ̀ kó lọ dẹ́kun ilé wípé òun ò kété pé lòún pa ó má dà òun láwọn kó fòun sílẹ̀ òun ò lọ́wọ́ nínú ikú ẹ̀ o òun ò lọ́wọ́ òun ò lọ́wọ́ nínú ikú ẹ̀ so best solution nìyẹn sà. ẹ ṣeun ẹ ṣe gan ni adúpẹ́ hello. hello. hello ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀. ẹ lẹ́sà orúkọ yín àti ibi tẹ́ ti bá wa sọ̀rọ̀ yìí o. orúkọ mi ni Kẹ́hìndé láti London. tó yes sir ẹ bá wa dá sẹ́jọ́. ẹ ẹ kó àtàrọ mọ ẹ kú ìmọ̀ràn mọ ṣe bí ìmọ̀ràn tí mi lè gba arákùnrin yẹn ni pé ó ní ìjìnlẹ̀ṣẹ́ ọlọ́run torí pé ibi ìgbẹ́bídókò nàìjíríà ìjọ tí mi ń lọ mo ti rírú ẹ̀rí dáadáa ṣe pé arákùnrin yẹn ní deliverance tó dáa ó ti ń bá yẹn sà àti mà hmm. ṣe ìyàwó ẹ̀ ni má fẹ́ fi ilẹ̀ pẹpẹlẹgbẹ ọmọ nìyàwó yẹn hmm. Hmm. àmọ́ dútù pé gbogbo nǹkan tó ń là kọjá nísìnyí ó ní ìdènà iṣẹ́ ọlọ́run fẹ́ pólíṣì ìdènà tó láti fún un tẹ hmm. pé eléyìí láàrin ọjọ́ méjì gbogbo tó ń là kọjá á kúrò lára ẹ̀ ó ti ń máa ẹ̀ sà ìmọ̀ àdúrà lọrẹ gbà o. àdúrà ni àdúrà ló lè ṣe à ń lójú olórí kankan o kò lè mú kankan kú o. kò yẹ ṣe gbóògùn kankan kì í pé bí yá lójú olórí kankan. dímọ̀ dímọ̀ ara obìnrin yẹn olóńtọ̀mẹ́ǹtì ọkùnrin yẹn mm. Mm. Mm. ti dámàrà o ti mọ nǹkan tá a ti rí rí ni àmọ́ lẹ́yìn aṣọ màá pè yín padà bọ́dà mi àti sísà mi ti dárúkọ yẹn fún yín ẹ̀ka gbà wọn gbowó ń ti lọ́wọ́ àmọ̀ retí yín lẹ́yìn ètò àmọ̀ retí yín lẹ́yìn ètò kẹ́ẹ̀tì wá. màá pè lẹ́yìn aṣọ hmm. ẹ màá pè yín lẹ́yìn ètò. ẹ ṣe gbọ́n ni adúpẹ́ sá. ìkan lára àwọn olólùfẹ́ wa kangan náà nílẹ̀ òkèrè mi ní sapa orílẹ̀-èdè tó jẹ́ wọ́n fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi ń sìn wọ́n ní àwọn náà larú ntọ́kùnrin ńlá kọjá rí hmm. wọ́n ní ká ní kó pe àwọn. sọ́ọ̀sọ̀ fẹ́ ni. Ah, wọ́n ní ká ní kó pe àwọn ah. lẹ́yìn ètò ah. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ẹja kò lórí yìí <laughs> kọ́ lọ́hún ṣàánú ẹ wo àtẹ̀jíṣẹ́ ti ẹ̀ pọ̀ Dèjì Adéfẹ̀sọ baba fresh ṣe mọ̀ pé tó bá kọjú sẹ́nìkan yìí ni máa ń kọ sẹ́lòmí bíi ìlú gan wọ́n ní tàwọn náà wọ́n ní ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Emmanuel láti ìlú London wọ́n láwọn náà fara mọ́ o wọ́n ní bóyá bárakùnrin yẹn tó bá gbìyànjú tó bá lọ sójú orí ìyàwó rẹ̀ bóyá ọ̀rọ̀ rẹ̀ àjẹgbọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ o ẹ gbọ́ sókè o. àwa ń lò ó ọ̀tìdá ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀lú ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀ mà. yes orúkọ tó ti ni mọ́mí àánú láti túkà. mọ́mí àánú. mọ́mí àánú ẹ bá ní sàánú arákùnrin yẹn. ẹ ẹ ló. ẹgbẹ́ mi rí bẹ́ẹ̀ pé ṣé kìí ṣe pé gbà tí ìyàwó yẹn kú hmm. ṣé kìí ṣe pé ọkùnrin yẹn ó sọ ọ̀rọ̀ nínú ọkàn ẹ̀ pé bóyá òun ò ní fi sílẹ̀ títí láíláí jẹ́ ti ṣe pé bóyá ó ń dá májẹ̀mú bẹ́ẹ̀ fún nínú ọkàn kó mọ̀ yẹ pé bóyá ó sì sọ ìgbà tí kú yẹ ká lára kó mọ̀ yẹ pé ó sì sọ láti inú ọkọ̀ wa kó mọ̀ yẹ pé bóyá ẹ ló ń dà á láàmú. ó sì ní bá a bá ń sunkún àmọ́ rí na ah, ìyún tó wá ìyún tó wá kí o ìyún tó wá kí o àwọn nìkan ni wọ́n lè dáhùn sí i. àwọn nìkan ni ń gbà wọ òsì ń esma ká tiẹ̀ wá gbàgbọ́ pé irú rẹ̀ bá wá wáyé náà nǹkan ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe kó ti collect mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó jẹ́ pé bóyá inú ìtara ló ti fi sọ̀rọ̀ hmm. nǹkan yẹn lè ṣẹ̀ hmm. pé bóyá òun ò ní fi sílẹ̀ títí láíláí láti bọ́nú àjàgà tí wọ́n wà yìí. àdúrà ti deliverance ni kó kú fún hmm. àdúrà ti deliverance gidi ni kó kú fún ọ̀dà ẹ àdópẹ́ fà ẹsẹ̀ ń bẹ́ kọ́kọ́ ó nífẹ̀ẹ́ ìyàwó kíyàwó nífẹ̀ẹ́ ọkọ ni ẹ ọlọ́mọmọ̀jẹ̀ ajá pàtìlẹ́yìn ara wa o lójijì o ọ̀jẹ̀ agbókatọ́ fúnra wa tó dé lónìí wọn ó rí wọn. hello. hello ẹ káàárọ̀ sà. ẹ mà káàárọ̀ sà. ẹ kó ètò ìdòwú ló ń pè yín láti Germany. ọ̀gbẹ́ni ìdòwú láti Germany ọ̀rọ̀ rẹ o. bẹ́ẹ̀ni ṣe rí a ní tọmọdé bá pe kó adajẹ tọmọdé bá pẹja adajẹ tó bá pààrọ̀ gidi bọ̀bọ̀ yìí ti pààrọ̀ gidi gbà ń fè yìí hmm. ọ̀rọ̀ tí Olúgbénga Balógun láti Jámánì sọ yẹn lèmi náà sọ pọ̀ sí pé ìdẹ́ta ń fè yìí káyọ̀ ti lọ bá àwọn ẹbí wọn hmm. kí wọ́n mọ bí wọ́n ṣe lọ sí ọ̀dọ̀ ẹbí àwọn ìyàwó hmm. ìdílé mi ń bẹ bóyá léwọ̀ dídẹ́kùtẹ́ bá ti lè fẹ́ wọn tán tẹ̀ wá ti sanwó orí wọn. tẹ́ bá ti sanwó orí wọn hmm. tẹ́ ti san everything hmm. bóyá tó bá kú báyẹn ó lè ní pé ó gbọdọ ní nǹkan tí wọ́n láti lè bírèkì gbogbo owó tán san tó jẹ́ bíi báńdírì tó jẹ́ bíi nǹkan tó so yẹn hmm. so ní ọ̀rọ̀ bóyá wọ́n ló ló pa ló pa mọ́ nǹkan ló ń ṣẹlẹ̀ yìí o bá ń tó bá ń ronú ẹ̀ẹ́dẹ̀kẹ̀ eh, má jà wà tó padà jà it, it is better now kó tètè ké gbàjáde lọ pe àwọn ẹbí ẹ̀ kí gbogbo àwọn àgbálẹ wọn mọ bí wọ́n ti lọ sílé àwọn ẹbí àwọn ìyàwó hmm. kan lọ mọ n tó jẹ́ èèwọ̀ ìdílé wọn because nífẹ̀ẹ́ àwọn fún wọn nímọ̀ràn kan máa ń ṣe gbàgbàdùgbù wọn ti ṣe báyìí bóyá ti rí ẹyẹ ìyàwó bóyá wọn tó gbàgbàdùgbù wọn. wọ́n tó ṣe. wọ́n máa wọ́n máa rórí òkè wọ́n máa rí sóòrù. ọkọ gbàwẹ̀ àwẹ̀ lọ́jọ́ mẹ́ta. àwẹ̀ wá ti àwòṣe fáyẹ̀ tó tó ṣẹlẹ̀ mọ́ sí. Hmm. Hmm kọ́lọ̀ ọba lọ́jọ́ kó máa fìfẹ́ tó wà kó tẹ̀ wọ́n abáwọ̀ ọ̀dọ̀ abáwọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ is better than kí ọ̀tẹ́lẹ̀ èbó wí ánìwọ̀n ò ti ṣe gbágbá dúdú ni ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ báyìí. olóore nurudeen láti hmm. ìpínlẹ̀ Ondo wọ́n ní àwọn ń kí orí àtọrùn ẹ ṣé gan ni àdópẹ́. ọ̀rọ̀ mi kò yé mi mọ́ ṣé bí wọ́n ló sọ pé tí bá gbàgbọ́ mi àníyànjú ṣé bí wọ́n ló olóore nurudeen baba tíjà ẹ ṣe mm. gan ni àdúpẹ́ ẹ ọrùn mm. o ní kún rèwerèwe o ọ dàgbà o dògbò gbogbo wa pátápátá a fi ọwọ́ pawó a fèrè gíjòbi dákun ṣé ẹ lè ń dìlẹ̀ yín. a sì sọ̀rọ̀ kankan. ẹyìn tí ẹ ní kúkú yà àyà náà mo lọ sí sàdúrà yín wájú àmì. ọkọ rẹ ò ní ìyàwó rẹ ò ní kúkú yà ọkọ tèmi náà ò ní kú rèwerèwe. ẹ yìí sọ̀rọ̀ kankan. rárá a sì máa gbónlé wa a sì máa tọ́ a gbò kújọkújọ. àti nílé tiwa náà ẹ dákun mo mọ̀ pé ìmọ̀ràn táwọn ọkọ ìbéèrè táwọn gbogbo ọkọ tí wọ́n mọ̀ bí ìyàwó wọn ní ìsinmi. ṣe é lóró kankan lé yín o ṣe é lóró kankan ah. ìyàwó náà mọ̀ bí ọkọ rẹ̀ pé ẹ dákun òrò wo lẹ máa ti lè yín. nítorí àwọn ẹ̀yà kan wà Hmm. àwọn ẹ̀yà kan wà hmm. torí sọmọ pé àti ẹ̀ wá béèrè débẹ̀ àbí bóyá àti gbàgbé ńgbà arákùnrin sọ̀rọ̀ tó jẹ́ pé àánú gan ṣe èèyàn ni àwọn ẹ̀yà kan wà tó jẹ́ wípé tó bá ṣe pé ṣùgbọ́n tí wọn ò rí bẹ́ẹ̀ tó bá ṣe wípé arákùnrin yẹn ò ṣe ẹ̀tọ́ hmm. tọ́ tí ọ̀sán gbogbo ń tọ́ yẹ kọ́ san. ebi bí wọn ò bá ṣẹ̀tọ́ ni. ó sì náà mo fẹ́ sọ pé ó sì yàtọ̀. ó sì yàtọ̀ tọ́lá àwọn ẹ̀yà wà tó jẹ́ wípé bẹ́ẹ̀ wọn ò bá ṣẹ̀tọ́ lórí ọmọbìnrin yẹn. wọ́n ní wọ́n ti ẹni mọ́lẹ̀. ọkọ ìyàwó yẹn tí ìyàwó ń bá lọ ṣaláìsí ó yálà ó bó ti wulẹ̀ orí o wọ́n wà ní jẹjọ́ méje kọ́ ni wọ́n pè bí jọ́ mọ́kànlélógún ni. dákun àwọn ìyàwó ni ah, èmi kọ́ lèmi ọsọ èmi máa ń gbọ́ ni. ọjọ́ méje ni àbí. Eh, ọjọ́ bóyá ọjọ́ méje ni àbí ọjọ́ mọ́kànlélógún ni pé yóò wà á wà wọ́n ó tì mọ́nu yàrá kan tí ó wà nígbà yàyàwó ẹ̀yìn báyìí hmm. tí wọ́n jọ máa sùn pọ̀ nítorí pé kọ̀sẹ̀ tó tó yẹ kọ́ san gbogbo ọba ọkùnrin tó bá fẹ́ yàwó àwọn èèyàn lọ́ọ̀rẹ́ san lórí mi ọmọ ìyàtọ̀ jẹ́ ń ọmọ bí apá Yorùbá ni bápá ibì kan ni èèyàn ọmọ bóró òdílé kan ni bí àṣà inú ẹbí kan ni ẹ lọ rè san gbogbo ntẹ́yà bá ṣe pé kínní. bẹ́ẹ̀ bá fẹ́ yàwó àwọn bẹ́ẹ̀ bá ti ṣẹ̀tọ́ lórí rẹ̀ ẹ lọ ṣẹ̀tọ́ ọmọ sọ pé bọ́ ẹsẹ̀ ń sùn tì lójú ayé wọn ni ẹ máa sùn tì ńgbà tó bá tún lọ náà. pàápàá àwọn ọ̀dọ́ òwòye tó jẹ́ pé lásìkò gbogbo ìgbà tí wọ́n bá wà nílé ẹ̀kọ́ ìgbà náà wọn ti máa fi kọ́ra bí ọkọ àtìyàwó ṣe gbé couples life ni wọ́n gbé mm. láti bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ o. a ti bẹ̀ hmm. àìmọye nǹkan lẹ́ẹ̀ ti torí bọ̀ tán tó pé ńgbà tó bá ti di pé àlàbọ̀rù ọ̀dẹ̀wù ẹ̀ ní mo bẹ́ẹ̀ ṣe yọ ọ́. Hmm. Ah, kọ́lọ́hún ó ṣàánú. kọ́lọ́hún ṣàánú wa o. ó sì yẹ ká sọ ilé ìfún eh. gbogbo etí tó ń gbọ́ wa pàápàá jùlọ gbogbo àwọn tí ò tí ì yàn n tí a bá lè ṣe. n tá a bá ti mọ̀ pa àní lè ṣe. ẹyin ẹ mọ̀jà wulẹ̀ sọ. torí ìmùlẹ̀ tá à ń wí yẹn kì í ṣe pé ìmùlẹ̀ mọ̀láyà nǹkan kan wọ́n tọ́ mi ní nǹkan kan wọ́n mú mi lọ́ọ̀dí nǹkan kan ìyẹn nìkan kọ́ ni ìmùlẹ̀ o àìmọye ni ìmùlẹ̀ tó ń jáde nínú olórí ahọ́n lérèfé tó sì jẹ́ pé ẹ mọ̀ màláíkà tó kọjá ìfàyàlọ àyà lásán gan ìmùlẹ̀ kan ni ìmùlẹ̀ kan ni ìmùlẹ̀ kan ni bẹ́ẹ̀ bá mọ̀ ó ti dà já gba ìpè iná kó tó di wípé a tún mọ kà sọ́wọ́ wájú lórí ètò yìí. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ àkójọ. ojúmọ́ ni o ẹ ti wà ń bẹ̀ orúkọ yín àti bẹ̀tẹ̀ tí bá wa sọ̀rọ̀. ẹ Táyọ̀ látàyè dún. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí sá. Táyọ̀ látàyè nǹkan tí ẹ̀ ń sọ yẹn hmm. ó ti ṣẹlẹ̀ dáadáa nǹkan tí mi lè sọ yẹn. ẹ̀mẹ́ ṣẹlẹ̀ sí sáà. ẹ̀mẹ́ ṣẹlẹ̀ sí ni àbẹ́yìn gangan. èmi gangan ah, ah àdúrà ló lè ṣe kò ń ṣe pé bóyá ó lẹ́gbẹ̀ẹ́. ẹ ṣe ìyàwó yín wọ́n ti ọlọ́run. ẹ jà ẹ túká ni àbí. àbí kí ló ṣẹlẹ̀ gangan. ọlọ́run kò sọ́dọ̀ yìí. wọ́n máa wá dáná fẹ̀yìn náà. ẹ bẹ́ẹ̀ ni. irọ́ ni o. ẹ lọ. ẹ ṣe sùúrù o ṣe ẹjọ mọ travel. ẹjọ mọ travel ẹjọ mọ wọ yàrá ṣe bí tọkọtìyàwó. ọlọ́run ọlọ́run jẹ́ ká ṣe débẹ̀ yẹn torí èmi jáde síta ẹ̀yin ọjọ́ travelling ti ṣùgbọ́n wọ́n máa ń dáná fún yín. àìdọ̀fẹ́ lẹ́rìn ah, ah. àjò ìgbà tí mi ti rí tí mo ti rí ni mo ti jáde síta àdẹ̀tí sí nǹkan tó yàrá ṣe àlọ́sọ́dọ̀ pásítọ̀ tó jẹ́ tó dáa hmm. ọlọ́run ajẹ́ kìtì ẹ̀ náà ò gbọ́. àmín àmín ẹ ẹ sà ẹ má bínú sà ṣe àwọn yọ sí yín fisikálì ni àbí àlá náà lẹ́ẹ̀la. ọlọ́run ńlá la. Ah, àlá ni ọ̀dọ́ ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ ara yín dáadáa lójú ayé ń gbà wọ́n wà láyé. ẹ sà ẹ jẹ́ ẹ jẹ́ ń béèrè béèrè kan àbí ah. nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ àbẹ́yìn sọ nínú ọkàn yín àbẹ́ dá májẹ̀mú ni pé ẹ sì ní fi mọ́ fi mí lẹ̀ ọmọ lọ jìnnà o. Mm. májẹ̀mú kọ́ májẹ̀mú kọ́ kí wàá ló lè fà á kí ló fà á. ìfẹ́ ni mm. tífẹ́ bá ti wà tó bá ti tífẹ́ yẹn bá ti tọ́ ọ̀la ni pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn ẹgbẹ́ yẹn sì máa gbóná. bẹ́ẹ̀ni. Hmm. ìgbà tó ti hmm. rí lẹ́yìn tó tóun ti rí yẹn kò yẹ kó fi bò ó yẹ kó fi sọ fáwọn èèyàn hmm. wá ìdìbò gbé ìgbésẹ̀ yìí lórí. bó ṣe wà yẹn kọ́ lọ́rùn ọba kó bá wa tù sílẹ̀. àmín àmín o. torí tó bá ti di ní pé ìkànnì ń ṣẹlẹ̀ wọ́n jọ ń travel wọ́n jọ ń lájọṣepọ̀ wọ́n jọ ń jẹun. wọ́n dáná oúnjẹ fún wọn. wọ́n dáná fún wọn nǹkan tó lágbára ni. ó tiẹ̀ wọ́n ṣe fowó wọn ọ̀sẹ̀ tó bá dánú. náà ṣe fowó wọn dandan ìyàwó ọmọ gbọ́rọ̀ burúkú nítorí fi mọ́ sẹ̀mí. ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ̀dọ́ ọ̀dà ẹ̀lò sàbàdàdì ìlàyégún. òun sọ̀rọ̀ orí olórí ẹ̀ mọ́ orí olórí nìkan òun kọ́ hmm. ọ̀dọ̀ pásítọ̀ tó gbóná ká lóòótọ́ ó má lójú ní òkú. a ti fa kò mú òkun bẹ̀ yọ ẹ ṣe gan ni a hmm. ẹ ṣeun. ẹ̀lò ọmọ ṣe fowó wọn sẹ́yìn wá ní tẹ́. ẹ máa káàárọ̀. ẹ káàárọ̀. bàbá kò lé ló bàbá kò lé lóde yìí. oníire torí torí là kí bàbá mo kí yín o ìyàwó náà mo kí yín. ìlà ọ̀ràn gbọ́n ambassadọ̀ gbogbo àwọn èèyàn wa ń kọ́ lamẹ́ríkà o ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò lé. kò lé. kálukú wà ní local government ẹ̀ wọ́n ń ṣèjọba lọ́wọ́ ara wọn bẹ̀. ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò lé. ẹ ẹ ẹ lè pàápàá. ẹ lè pàápàá. ẹ lè kankan kò sí tí wọ́n lè lójú yìí. ìyẹn bí pé àwọn èèyàn tí wọ́n ti sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ hmm. ẹnu ká lọ lé wọn ká lọ rè é béèrè ká ké gbogbo tó bá wù jẹ hmm. wọn ò ní èèwọ̀ hmm. èèwọ̀ yẹn ni wọ́n máa fún ọmọkùnrin yẹn jẹ obìnrin yẹn apá àlẹ́yìn yẹn. ok wọ́n á ṣe fún léèwọ̀ jẹ ni. wọ́n á fún léèwọ̀ lé wọn jẹ tó bá ti lè wọn lé wọn lé wọn jẹ ọmọbìnrin yẹn apá àlẹ́yìn yẹn. nígbà wọn ò mọ àwọn ibìkan tí wọn fi nífẹ̀ẹ́ ara wọn tẹ́lẹ̀ kọ̀mọ́sọ́ pé ah, ẹ má wọn wọ ibìkan kan. ọmọdé ọmọye gbogbo tá à ń wí yìí kọ́nà kí sàánú eh, gbogbo káyé eh, gbogbo kọ́ńtọ̀ tí gbogbo à ń fojú rẹ̀ náà yẹn hmm. éèbé padà bìyàn léèrè yóò hmm. bìyàn léèrè hmm. lóòótọ́ rìlíjọ̀n ti kó gbogbo ẹ̀ lọ́tún lóṣù yẹn eh, kẹ́nẹ́ kan ẹ̀ à ń gbà à ń gbà àdúrà gbígbà ó tí ẹ̀ka ni kò yẹ omi nípa ah, fún fẹ́ ǹjẹ́ gbogbo kò tó bá wò ó lè grant ẹ̀ tó wá lè wúrẹ̀ lè sọ pé no. yóò fi ah, ẹgbẹ́ eh, kan náà ìmí ìsìwà tí wọ́n gbé eh, eh, ẹgbẹ́ kan náà pé tó bá yá àmọ̀sàgbéyàwó rẹ̀. tí ó wà ní pending tí ó wà ní hmm. pending hmm. so bọ́ọ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá kí yorùbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kí yorùbá lọ títí títí ìṣesí ilé wọn ìwọlé wọn yóò jáde nínú oríkì hmm. ǹjẹ́ àlàyé mi yé so bẹ́ẹ̀ bá ti lè fi èèwọ̀ fún tí wọ́n bá lè fún ọmọkùnrin ní èèwọ̀ lé àwọn obìnrin yẹn jẹ ọmọbìnrin yẹn pa àdẹ́yìn yẹn. ẹ ṣeun ìlà ọ̀ràn gbọ́n ambassadọ ẹ bá ní kí gbogbo àwọn ìwà lamẹ́ríkà o. èyí sẹ́yìn náà ẹ bá ń kí gbogbo lẹ́ńbẹ̀ wọn ẹ bá ń kí sàmánú wa o. sàmánú gbọ́ ẹ gbà o. sọ pé tí bàbá gbòòrò ni àníyànjú ṣé bí wọ́n lọ sọ pé. mo gbélé ìrí o ìwọ wo lọ gbọ́ rí. wàhálà yìí ń gbọ́ rí ẹnu rẹ mo ti gbọ́. ẹnu tèmi èmi náà gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ni. níjọ́ làwa dáyé. èmi náà gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà àwa àmọ́ bóyá bẹ́ẹ̀ ni mo rí lóòótọ́. sáré sọ̀ǹtọ̀ sọ̀ǹna ká sí ojú òpó lẹ̀ padà ká wo àgbàlagbà bíi mélòó kan. ọlọ́run níjà rírú ẹ̀ mọ́ ni hmm. àmì ṣùgbọ́n ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan lọ́dún kan ni ìyàwó rẹ̀ náà ṣaláìsí bẹ́ẹ̀ yẹn àwa hmm. lọ a máa sọmọ ká máa dárò ká máa ṣe máa lọ pé ká máa fi bọ̀dá yẹn sílẹ̀ mo wá rìn sásìkò wípé ìkan lára àwọn ẹ̀gbọ́n bọ̀dá yẹn wá ń pé ẹ lágbájá ọkọ̀ parẹ́ ìdànù ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan hmm. ọkọ̀ parẹ́ ìdànù ni n ta sọ fún ọ ọba ti ṣe ìwọ lọmọ tí ọmọ tẹ̀yìn ẹ̀yọ ní tí ẹni ó ṣe ni wípé tí aya rẹ̀ bá ìṣẹ̀dálẹ̀ ni o iná mi ọmọ pa akéré lọ́dún yẹn wípé tọ́ọ̀ bá ti tètè wá bó ṣe ṣe láàrin bíi ijọ́ márùn-ún àbí nǹkan kan bíi ijọ́ méje ni wípé kó sá kó sá lọ́ọ̀gì sọ́dọ̀ obìnrin mi hmm. wípé kó tọ́ọ̀ bẹ ọmọ lálàrí ni kò ní tú ọlẹ́ o kò ní ṣe o ah, ní bàdá yẹn wá sọ wípé. password tí fi ń login lọ́dọ̀ obìnrin tẹ́lẹ̀ kọ́ lọ fi login bómi. ní bàdá yẹn wá sọ fún wọn wípé wo lẹ́yìn ọ̀rẹ́ yìí mo padà ń gbọ́ wípé àfìgbà tí ìbọ̀dá yìí ò wá ṣe é hmm. bọ̀dá yìí ò ṣe ọ̀tá kú hmm. ó ní òun nífẹ̀ẹ́ ìyàwó òun níṣẹ́ hmm. pé ní tí wọ́n wúyẹn òun ò ní ṣe obìnrin míì níṣẹ́. kí wàá ló ṣẹlẹ̀ ẹnìkan wà lójú òkú. ń sọ jòjò ọ́ sáré o ọlọ́run ni òjò ọba lọ àwọn ọ̀bọ̀yá bẹ́ẹ̀ ni àǹbáyá bẹ́ẹ̀ ni. ẹ káàárọ̀ àbí ẹ kúrò lẹ́dẹ̀ ni. ìrọ̀lẹ́ kọ́ àwọn bí ẹ ti pè é bọ́lẹ̀ ti pè é ìdájí lọ́dọ̀ tiwa. àti Australia àti ah, Australia ó ṣeé ṣe kọ́ bọ́ wọ́rọ̀ lẹ lọ́dọ̀ yìí. Ah, àmọ́ bóyá bẹ́ẹ̀ ni. ẹ wò ó ọ̀rọ̀ rẹ̀ bá wa dá sí orúkọ yín sà láti Australia. Pastor Fọlábora lórúkọ. ó tiẹ̀ dá a bá Fọlábora. mo sì mọ̀ pàgbàlagbà tún ni ẹ bá wa fojú ẹ̀sìn wò ẹ bá wa fi ojú àṣà wò àbọ̀mọ Yorùbá kọ́ ni ni yorùbá dùn lẹ́nu yín. ọmọ yorùbá ni mí eh, eh, ọmọ yorùbá ni mí. ẹ bá wa dá sí sà. Eh, ṣe rí kìtẹ̀ tó sọ̀rọ̀ ṣe rí nǹkan tó yọ arákùnrin yẹn là kọjá hmm. Hmm. òun gangan ni ó nídìí láti kò sí nǹkan tó lè ṣe ju àdúrà lọ hmm. torí èmi bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹnìkan fẹ́ lo kádàrá ni ó dẹ̀ gbé sí gidi sí mi lára ah, ah. Ah, nígbà tó wà nàìjíríà ẹ ẹ gbogbo sọ fún yín ó gbé sí gidi sí mi lára tí nǹkan kejì bá fẹ́ ṣẹlẹ̀ sí mi ó máa ṣẹlẹ̀ sí àgbà tí wọ́n á di pé ojoojúmọ́ náà ìdíjì ojoojúmọ́ àdúrà àti kìíní ẹsẹ̀ wa jáde lẹ́tẹ̀lẹsẹ̀ ni ó jáde ó yẹ nínú orí mi ọlọ́dún mò ń sọ fún yín kí bá dárúkọ ẹ̀gẹ́ mi ẹ ó wà kó jìnnà sí àdó yẹ mọ́ mo sọ fún yẹ mọ́ èyí tó kọ́ tí mo bá sọ ẹ̀mẹ́ tí mo sọ. ṣé n tó gbé sìgìrì sí lára àbí bí ti ṣe. àdúrà ni mm-hmm. hmm ó ṣe rí kókó mọ akọ́kọ́ wo ìgbà wo ni ó máa wá fífi tiẹ̀ lóru tókàgùn méjì ni tókàgùn mẹ́ta láti mọ̀ ní láàrin aago méjì sí mẹ́ta ni àìkú àdúrà ẹ̀ nìyẹn. àdàgé mm-hmm. àyè ah, wọ́n ní the violence take it by force. Hmm. èmi ìkẹ́tẹ́ mi ṣe nìyẹn o. ẹ sà èyí ṣe pé èèyàn wá páìtọ̀ kan là bẹ́ẹ̀ yẹn relé aláǹfà kan. kó gangan ah. kó wọ́n jọ máa ṣọ́ra wọn. ṣe é rí ṣe é rí bó ṣe wà yìí tó bá wá sọ́dọ̀ mi àti pásítọ̀ ìkẹ́tẹ́ màá ní kó ṣe máa ṣe náà nìyẹn pé ẹnu ẹni là á fi kọ mí ìjẹ. máa sọ àsìkò tó fẹ́ gbóúnjẹ rẹ̀ wá máa sọ. Hmm. òótọ́ òótọ́ ó lè lọ bí sàárè kó lọ sí kíní gbogbo yẹn yẹ ẹni tó bá sọ rẹ̀ bí iná ok ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n tún sọ ẹyọ kan fún yín tó sì ẹ̀ṣẹ̀lẹ̀ yìí jẹta àbí jẹrin yìí ẹni yìí ìgbà tó bá bá mi ó ní tó bá ti báyàwó oṣù tán. tó bá bá alájọṣepọ̀. ẹnìkan máa gbó ẹ tó bá alájọṣepọ̀ ẹnìkan máa obìnrin ní àwa àwa sí oúnjẹ fún òun lójú wọ́n wá dípé ìyàwó méjì ní tọ́jú òní kan. ẹ máa wá gbọ́ ó wá lọ sínú àwẹ̀ kó kí ìyàwó jẹ mọ́. ìkànnì aláṣẹ olórí aláṣẹ. iléeṣẹ́ ìṣẹ̀lẹ̀ ni ó ṣe ó wá lọ sínú àwẹ̀ ìjọba ẹ̀ta kó hmm. jẹ́ kí ìyàwó yẹ mọ́ kó ní àwẹ̀ gbàtẹ́ parí àwọn yẹn wá bá yàwó ẹ̀ bí ẹjọ́ ṣe pọ̀ kí ni ẹ wá gbé wá ó ná obìnrin yẹn ní ah ẹ sà ẹ o torí àsìkò wa ṣe gan ni a ti fa kò mọ òkun bẹ yẹn. ọ̀pá nkẹrẹsẹ̀ gbọ́ ẹ ṣe àdúpẹ́ sà. òun náà lọ gbàdúrà ó sọ hmm, hmm, hmm, nìkan tẹ́yàn bá wá gbádùn ìyàwó ẹ̀ lọ́wọ́ tẹ́nìkan wá sọra rẹ̀ dolórí aláṣẹ tí gbóúnjẹ ìyá ká. ẹ tí wọ́n ti bá ẹ eh, ẹ eh, níbi tí ẹ ti wá òun ló mọ̀ bọ́ bí ó ṣe bọ́ nínú okùn yẹn nìyẹn. ẹ ṣeun sá ẹ ṣe àdúgbò sá ẹ̀ ṣe ń tẹ́ni náà wá ṣe wá burú nígbà tó mọ̀ pé n tó ṣe ọ̀fẹ́ jẹun tó sì bọ̀ sóúnjẹ wá pé kíyàwó rẹ̀ wá. ẹ kò gbọdọ̀ fẹ́ ẹni tí wé ẹni tí ó tó ẹni tí ó gun àkàsọ rẹ̀ lẹ̀. mo sì ní abatigun tí ó sọ bí ọ̀bọ̀dẹ lé ìdáná tí ó dáná. ọrùn mọ́mọ́ ìtumọ̀ àlà sọrí àlà tí ọkùnrin yẹn ńlá mm. ṣó wá jẹ́ pé àdúrà tó ṣe tó fi na obìnrin yẹn mm. tí èèyàn bá lárú àlà bá orí Joseph alala ó túmọ̀ sí pé ìyàwó méjì ni ó fẹ́ ni. ọmọ gbọ́dọ̀ burúkú ẹnìkan ẹ ṣe ẹ máa gbọ́ sọ́lóúnjẹ ìyàwó akọ́lé tí ń ìyàwó irọ́ àṣẹnìkan lòun ọmọ ṣèlàyé tiẹ̀ tọ́ba ya eléyìí tí yóò ẹtí sàṣẹyà nígbàrà náà gi ìyún náà mọ̀ dáná yóò mọ̀ lọ gé wọ́n wà mọ̀ ṣe rosta wọ́n mọ̀ <laughs> shift láàrin ara wọn. ojú rẹ̀ ta ọlọ́run bàbá ibo ló wà. ọjọ́ ti lọ àsìkò ti kó wa ń papá mọ́ra láìsí hmm. tàbí ṣùgbọ́n nínú ètò àárọ̀ yìí ah. arákùnrin yẹn yóò rí ìtúsílẹ̀ àmín tàbí ṣùgbọ́n kankan ò sí nínú ètò àárọ̀ yìí ó dájú pé arákùnrin yẹn yóò rí ìdáǹdè ogun rẹ̀ ti ṣẹ́ hmm. Hmm, ogun tó sì ti ṣẹ́ kò ní gbèrè mọ́ èmi ọ̀wà gbà wọ́n níyànjú kí wọ́n apply gbogbo mẹ́tọ́ọ̀dù tí àwọn èèyàn mú wáyé ojú olórí ẹ lọ bẹ̀ ah. àwọn òbí ẹ lọ bá wọn gbogbo tí wọ́n sọ ẹ̀yin gangan ẹ sọ kankan wọn lákòókò tí máa yọjú yẹn ká ti múra lẹ̀ ẹ gbàdúrà ẹ gbàdúrà ká ẹ bẹ̀rẹ̀ sí ní ká ẹ kà é. gbogbo ń táwọn èèyàn wa sọ pátá gbogbo ẹ̀ ní ẹ mú mm. sàlóògùn ó dé mi lójú pé irú bàbá aláyégún tí wọ́n pè tí wọ́n láwọn náà larú ẹ̀ kọjá ṣùgbọ́n ìgbésẹ̀ táwọn gbé wọn mọ̀ pé ẹ gbọ́ ẹ tó lọ tó gbọ́n Facebook ẹnìkan náà lórílẹ̀‐èdè kan tí mo ní mo fowó kọ bò láṣìírí wọn náà náà ń larú àkókò yẹn kọjá wọn náà ó pè wọ́n bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò a tún ṣàlàyé ntẹniyẹn náà hmm. báwo. Ọlọ́run ò ní jẹ́ travel pẹ̀lú ìyàwó yín mọ́ eh, lẹ́yìn ilé ẹ ò ní sóúnjẹ dèdè kankan wá mọ́ Ọlọ́run ò sì ń jẹun ó sì ń jẹ wá fún yín mọ́ débi tẹ́ ẹ̀ ní jẹun fún dídí ọ̀sẹ̀ kan gbáko eh, ẹ̀ ní ráàyè ẹ̀ sì ní. ò ní gbé laptop wọn wá. bẹ́ẹ̀ kẹ́ ẹ wá lọ́ọ̀gìn mọ́ kẹ́ ẹ wá lọ́ọ̀gìn síbẹ̀ hmm. láyé àti láyé ẹ̀ ní gbá bọ́ọ̀lù lórí pápá wọn mọ́ hmm. nbí ẹ bá ti mọ gbá bọ́ọ̀lù báyìí ọkọ tẹ gbá bọ́ọ̀lù etí gbogbo tó ń gbọ́ wa láàárọ̀ ìgbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ pẹ̀lú wa ẹnìkan wa àníríkù ìyàwó àníríkù ọkọ àníríkù ọmọ ẹnìkan ò ní kú fún wa ànífin dúdú sopó lọ́kùnrin lóbìnrin àníkú fọ́tàyọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ilé wa ò ní dàrú ọ̀nà wa ò ní dàrú àárín àwa àtolólùfẹ́ wa kò ní dàrú ẹjẹ́ a máa fi léyìí ṣe lọ láàárọ̀ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá wa fìfẹ́ jẹ gbogbo yín pátápátá ó ń la kí látòkè délẹ̀ wípé ẹ ṣeun púpọ̀ ẹ àìbínú olúwakẹ́mi rájímọ́mí ẹni ọlá ní Chicago ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú gbogbo ẹ̀. gbogbo ẹ̀ láàárín òkè lọ́lá káyọ̀dé ń jama ní hmm. àárẹ̀yìn náà tẹ́ ń gbìyànjú àti pè wọlé ẹ má bínú ojú òpó ló kún. wọ́n kọ́kọ́ kọ́ lórí Facebook wọ́n ní ká gbé àwọn wọlé àwa kọ́ là ń gbé àwọn èèyàn wọlé ojú pò ní. ọ̀pọ̀lọpọ̀ pa àwọn pè wọlé kí nọ́mbà wo ni ń pè sí nọ́mbà wa mẹ́tẹ̀ẹ̀ta iná ni. ọ̀gbẹ́ni Nasir Ọlátúnjí Rájí àwọn ni wọ́n kọ́ Facebook pé kájọ ká gbé àwọn wọlé àwa kọ́ là ń o ojú òpó ni ẹ gbà wọlé gbogbo ẹ̀yin tí ẹ pè wá akínyìn ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ gbìyànjú láti pè tí ìpè yín ò wọlé àbẹ́yìn tó wọlé tà lórí ọ̀fẹ́ láti gbé. ẹ̀yin tẹ tàtẹ̀jíṣẹ́ èyí tá a kà àtẹ ìta àráàyè kà. ẹni ọ̀rọ̀ kan wọ́n lọ rèé gbìyànjú láti ka gbogbo rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ilé wa ò ní dàrú àárín àwa àtolólùfẹ́ wa kò ní dàrú ló gbogbo àwọn tá a jọ ṣe láàárọ̀ ìkókà ọ̀làwálé òun ni amójú ẹ̀rọ fún tààrọ̀ òun náà ló wà ní di ẹ̀rọ ayélujára òun ló gbé asátẹ́gùn bẹ́ẹ̀ tẹ́ fi lórí ọ̀fẹ́ láti wò wá tí ẹ sì ń gbọ́ wa ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé tolú àti jíde ń bẹ lẹ́nu òlóró adékòǹgà òun ṣọlá tẹ̀là nídìí ẹ̀rọ amúnẹ́wá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà lápá bí àti lókè ọ̀hún gbogbo yín pátápátá òun la kí o láì dẹ́nìkan sí lẹ́yìn ètò yìí ọ̀rọ̀ tó bá ní ṣe nípa àdílé nìkan ni ẹ gbọ́ wa hmm. dáadáa kókókó làárọ̀ fàdí tí a máa ń sọ lórí ètò yìí a tún láàárọ̀ yìí mo fẹ ra kinní kan mo kọ́sẹ́ tan ẹ hmm. dákun ẹ sànú mi. wọ́n ká sọ mi lọ lórí wáyà mo gbàgbé ẹrù sẹ́yìn mi kà àbí mo gbàgbé báàgì mi nù kinní kan ẹ fóònù mi sọnù lánàá bọ́ bá sọnù ẹ rà mí mi o. mo gbé lérí òkì mi àwa ò ráyè yẹn o. zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen ojú òpó tolùjásọ́dọ̀ ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà nìyẹn orí lórí ètò múlẹ́rọ́ ẹ wá gba nọ́mbà ilé yìí náà ẹ kọ́ lẹ̀ ojú òpó tó lu já sí ọ̀dọ̀ ọ̀run mi lẹ́yìn ètò yìí fún gbogbo ntẹ́ bá ní sọ tó bá jọ́rọ̀ òdílé fún ẹ̀yin ọ̀run nìkan. zero ok mo ti gbà ipá ti gàjẹ ẹ fún gbogbo yẹn tí ò sí nǹkan kan mi ń bẹ ni o mm-hmm. ẹ ti yín ṣe pé ọ̀rọ̀ mi kíra mi mo ah. gbé kíní kankan kan ẹ mọ̀ pé pé madam bò wá ní báyìí ẹ mọ̀ pé o. ọba wo kọkùnrin mi ọmọ pè mí yẹn gan-an tó bá ní nǹkan mi lọ́kàn mo tiẹ̀ wá ní ọ̀sẹ̀ tó kọjá mo èèyàn kíní kan kọjá èèyàn rẹ fẹ́ tẹ̀lé mọ́ Gbẹ̀ngà Balógun ọba pè mí èmi ọba gbé kọ́ mu ní à àsìmọ́ téèyàn fi sẹ orí mi o má jẹ́ ń gbé kọ́ọ̀lù ọ̀rẹ́ rẹ̀ èmi ò gbé èmi ò gbé kọ́ọ̀lù Gbẹ̀ngà Balógun àrẹ amúlùdùn èmi ò gbé ńgbà tó sì lẹ́gbẹ̀ẹ́ mi. wọ́n dà mọ́ gbé o mọ́ gbé mọ́ yọ mọ́ àpúrúfù ti oh, Gbẹ̀ngà Balógun mọ́ gbé ti Mandela nọ́mbà ọ̀run zero seven zero five nine five nine five nine zero five lẹ́ẹ̀fì káàdì rẹ̀ zero seven zero fifty nine fifty nine fifty nine zero five. ajá tó lórí whatsapp ni. zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven. àǹtí sákìrà àti zuago àwọn ṣe dé ni ẹ̀yin náà bá wa rí. ẹ lọ́ọ̀rẹ́ tún wọ ẹ lọ́ọ̀rẹ́ tún gbọ́. ẹ wo àmọ̀ lọ lọ́sẹ̀ á padà wá lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run títí ọjọ́ mẹ́jọ àfihàn náà bànújẹ́ àní báyìí náà bànújẹ́. àmì ọ̀ wàyí ìdákíntayọ̀ ló kọ́ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà ẹ̀ lẹ́ńbẹ̀ọ́n ó di lábọ̀. wọ́n di láago méje ìròyìn àjẹ́ àbálẹ̀ ń bọ̀ o Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ẹ̀ ṣeun ṣeun. Olúwa tóbi mo tọ́lá ní àbísọ̀lá o kí n má ṣe bọ́ sáré. kíni so Fresh FM nìbàdàn la wà. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nìbàdàn ti wá. nìbàdàn ti wá. Fresh FM lórúkọ rẹ̀ yìí oh, jẹ́ wàhálà wọ́n lànà wọ́n táwọn yọkọ̀ sí irú ẹ̀ gan-an ni. wọ́n lànà wọ́n táwọn yọkọ̀. wọ́n kàn ń bọ́yá ìjẹ̀sán kó lọ sẹ́rẹ́. Fresh FM yẹn nìkan máa lómi kó. bẹ́ẹ̀ mo kọ́ ọ̀madà kọrin kọrin. tó bá jẹ́ tètò tó ń kọ́ ni lọ́gbọ́n àwẹ́ ọ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ kò lẹ́jà ń bà kàn ní. o. ká ọjà kájọ òkú wa polówó ọjà. one oh five percent máa ní ẹyí sí o. máa ní ẹyí sí o. fresh air fẹ́ mo fò lókè tètè. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. ìkànnì fresh one zero five point nine fm ilé ìtúkalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyín káàbọ̀ sábàlá ìkéde tá a ní fún ti sáà yìí ní báyìí ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí kéré o èyí ni láti fi tó gbogbo èèyàn létí wípé ẹbí ògúnyẹjọ́ alágbẹ̀dẹ kò ta ilẹ̀ tàbí ta gbogbo dúkìá àjogúnbá tó wà ní oko ògúnyẹjọ́ eléyìí tó wà níjọba àbílẹ̀ ọ̀nà àrà ìròyìn tàbí ìkéde wípé ilẹ̀ Ògúnyẹjọ́ alágbẹ̀dẹ ó wà fún títà kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá bíi ti olè kó ma o nítorí kò sí nínú èròǹgbà ẹbí Ògúnyẹjọ́ alágbẹ̀dẹ láti ta ilẹ̀ ọ̀hún yálà apá kan nínú ilẹ̀ náà tàbí dúkìá àjogúnbá lórí ilẹ̀ náà kí ẹnikẹ́ni tàbí ralẹ̀ralẹ̀ kó má jẹ́ kí ẹnikẹ́ni kó tan òun jẹ o kí wọ́n má bàa lùgbàdì àwọn oníjìbìtì tí kò láṣẹ lórí títa ilẹ̀ náà nítorí kò sí àdéhùn àfẹnusọ tàbí ìwé àdéhùn lórí títa ilẹ̀ náà láìsí ọwọ́ olórí ẹbí Ògúnyẹjọ́ níbẹ̀ ẹni tá a mọ̀ sí pa Ọláníyì Adékúnlé Ògúnyẹjọ́ àtàwọn ọmọ Ògúnyẹjọ́ lápapọ̀ bí a bá wá rí ẹni tó fẹ́ mọ òkodoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí kó kàn sí olórí ẹbí pa Ọláníyì Adékúnlé Ògúnyẹjọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero six two three two five zero seven two tàbí zero eight zero seven three six six three seven one zero olùkéde Ismaila Ahmed Abiona fún gbogbo ẹbí. E morning. You are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring full time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, including commission on every sales. Interested applicant should call 090 628

Turn on your radio to 105.9, the station that brings to you joy and happiness. Fresh, fresh, fresh, fresh, fresh, fresh Yo, so they call you a dance legend. One move, and you have their attention. <laughs> then, when you start to crumb to the beat, everyone goes wild screaming for more. But all of the people in your area know you. Here's your chance to move from local champion to record breaker. Let your dance skills take you and your crew to the top at the Globe Battle of the Year Nigeria Dance Competition, where you get to face off with Nigeria's finest. Grab your share of 84 million naira in prizes money and stand a chance to represent Nigeria at the Battle of the Year World Tournament. Go ahead, visit globebotynigeria.com now to enter 84 million Naira prize money, unlimited fame, Glow Battle of the Year Nigeria, Dance Unlimited. Ah. to 105.9, the station that brings to you joy and happiness. Fresh, fresh, fresh, fresh, fresh FM. Ìbàdàn kí ni so Fresh FM Ìbàdàn. thank you sufficient grace. me.